نعم طيب بسم الله وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال مثل الغني ظلم واذا اتبع احدكم على مبيت فليتبع وعمل قال قال رسول الله صلى الله عليه وسلم أو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أدرك مالا بعين عند رجل أو إنسان قد أقدر فهو أحق من كريم وعن جابر بن عبد الله رضي الله عنهما قال جعل رجل قضى النبي صلى الله عليه وسلم الشفعة في كل مال لم يقسم فإذا وقع الحدود وصرفت الطرق فلا شفعة طيب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين باب الرهن وغيره ọ̀rọ̀ nípa ohun tí afẹnubá kílẹ̀ tọ́tẹ́ni tí wọ́n gbé ráhùnù sọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ wo ló ní ìgbà wo ló lè lo ohun tí wọ́n fi ṣe onídùú sọ́dọ̀ rẹ̀ ọ̀nà wo ló lè gbà lò ó àwọn nǹkan wo ló lè lò àwọn nǹkan wo ni kò lè lò mo rò pé a ti mẹ́nubà gbogbo eléyìí ká tún rárá wa létí asọ́nù fíkì wàhádìí sí wa Aisha radiyallahu anha pé kọ́dà kí èèyàn ó da owó pọ̀ pẹ̀lú ẹni tí è ṣe mùsùlùmí nínú ṣẹ̀ríà ìsìláàmù kìí ṣe èèwọ̀ a máa fẹnubà pé èyí tó dáa jù òun ni kí arajà lọ́dọ̀ mùsùlùmí ẹgbẹ́ ara ẹni torí pówó tiẹ̀ yóò jẹ́ pa àtún fi ran mùsùlùmí lọ́wọ́ àwa pàrọ̀ wà sáwọn ọmọ ìyá wa mùsùlùmí náà pé ntí ọ̀wà máa mú àwọn èèyàn lọ́ọ̀dọ̀ ẹlòmíì káwa náà ronú sí nínú ọjà wa. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مثل الغني ظلم وإذا أتبع أحدكم على مليء فليتبع ẹ̀rí pé alḥafidu makdisi rahimahullah báàbù táwa ń bẹ̀ ó ní báàbù rọ́hání wà gáyìrìhì báàbù rọ́hání ọ̀rọ̀ nípa rọ́hánù àtàwọn nǹkan míì òun ló fà á ló fi jẹ́ pé lẹ́yìn hadith alákọ̀ọ́kọ́ tí ó sọ̀rọ̀ ń pa rọ́hánù hadith Abi Huraira tá a fi bẹ̀rẹ̀ lónìí nǹkan míì ni òun tún mẹ́nu lé matlul ghaniyi zulmun wa idha utbi'a ahadukum ala mali'in falyattabi' ìdájọ́ tí hadith wí fẹ́ kọ́ wa lónìí òun là ń pè ní báàbù alhawala báàbù alhawala kí là ń pè ní hawala nù ṣẹ̀ríà òun ni hadithu àbí hòrera ìdálé lórí àbú hòrera alánàbùwa muhammad sallallahu alaihi wasallam ní mátùlù ìtumọ̀ mátùlù ní aláyà àsán kẹ́yìn ọ̀yáwó kọ́mọ́fẹ́ ṣe kínní kọ́mọ́fẹ́ san tọ́ba tún wá jẹ́ pé ẹni tí ọ̀yáwó tí ọ̀fẹ́ san yìí kìí ṣe pé kò ní o ọya kò fẹ́ ṣe kíni kò fẹ́ san tọ́ba tún wá jẹ́ gani yìí ẹ̀ń tó wó ń bẹ lọ́wọ́ ẹ̀ zulmun anabila bòsí ni àbòsí ńláńlá òun ni kí olówó tún fẹ́ máa rẹ́ tálíkà jẹ anabi ni matlul ganiyi zulmun kí ẹni olówó lọ́wọ́ kó tún máa yáà yáà san àbí kọ́ gba owó àbí kọ́ ra ọjà àti sọ fúnra wa pé ń tà ń pè ní gbèsè dẹ́yìn nínú ṣẹ̀ríà ọkọ̀ bá kíni bẹ́yàn bá rajà tí tí èsanwó bọ́bá yáwó àbí kọ́dà ọfọ ọmọ sí léèwé kò tí ìsanwó léèwé dẹ́yìn nínú ṣẹ̀ríà pè ọfọ lè kéwú kò sanwó lè kéwú dẹ́yìn nínú ṣẹ̀ríà pè bẹ́yàn bá tún wá lówó lọ́wọ́ tí wọ́n wá ń lé ọmọ wá láti lè kéwú pé ẹlọ́mú wá ànábì ní mọ́tìlúl ganiyi zulmu gbogbo ẹni ọba lówó lọ́wọ́ tí ò tún san ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ànábì ní zulmu àbòsí ni kátó kò níbi jumla yìí ọ̀nà méjì làwọn onímọ̀ gbà tú mọ́tìlúl ganiyi zulmu látara ẹ̀bùn tọ́lọ̀mbùn ànábùwà muhammad sallallahu alaihi wa sallam pé utiya jawami alkalim kéèyàn sọ̀rọ̀ díẹ̀ kí túmọ̀ rẹ̀ wá kárí bàbá wò mọ́tìlùgà ní yí volmon ìtumọ̀ kan mo tún fún wa hùn kẹ́ni olówó lọ́wọ́ má fẹ́ san owó tọ́jẹ́ tí ń bẹ lọ́rùn ẹ̀ ànábìlá bùsì ni àwọn afáàtún tu lọ́nà bòmí láì yí nǹkan kan padà nínú júmùlà náà mọ́tìlùgà yí volmon kéèyàn jẹ olówó lówó ẹni olówó kọ jẹ ń gbèsè wa ní àtẹ̀bówó ń bẹ lọ́wọ́ rẹ̀ bí n jẹ ẹ̀sán ànábìlá volmon àbòsí lélẹ́yìn náà ṣé yàtọ̀ yé láàrin ìtumọ̀ méjèèjì yẹn matilul ganiyi kẹni olówó lọ́wọ́ má san kọ́mọ̀fẹ́ san owó tó jẹ zulumu ni matilul ganiyi kéèyàn jẹ ẹni olówó lọ́wọ́ kọ́mọ̀fẹ́ san fún un gbà kí ni wọ́n fowó yìí ṣe yọ ẹ̀ tọ́ tọrùn tiẹ̀ kú gẹ́gẹ́ bá a àdìsí tó fúnra wa níjẹ̀jọ nípa pé gbèsè nínú islam ntọ́lágbà ni o èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kóun gbé gbèsè lọ́rùn òun ni pé ìtumọ̀ kejì làwọn àfáà ní kọ́dà bẹ́ni tí ọjẹ́ lówó bọ́bá jẹ́ kínni tó jó lówó tí ò ní sìn ọ́ kó kásìkò tó kọ ráyà àti san owó rẹ̀ bọ́ọ̀ bá san zulmun àbòsí lélẹ́yìn náà àmọ́túnmọ́ta alákọ̀ọ́kọ́ yẹn ni hafibu makidisi lọ́fẹ́ lò ní ibi ìyẹn ni pé kéèyàn jẹ ẹni ó lówó kò jẹ lówó ọwá torí pé àbí kí ó lówó lọ́wọ́ tó lè san owó kọ́mọ́fẹ́ san owó tí ọya zulmun abosini. hadithu yìí ìtumọ̀ eléyìí nínú sunan abi daud rahimahullahu ta'ala èyí tó jẹ́ pé pé bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ táwọn afọ́ọba tu ìtumọ̀ àkọ́kọ́ yìí ni wọ́n máa tú ní títorí póhùn tún ní tó tún kún nínú rìwáyà mi rìwáyà abi daud rahimahullah ó ní àti mọ́pílù àti láyíù ìtumọ̀ wọn súnmọ́ra wọn kẹ́yìn ọ̀sá jẹ́ alágbà mọ́fẹ́ san ànábì ní tọ́bá wá jẹ́ pé rẹ̀ níbẹ̀ àlìwájídì kí ni ìtumọ̀ àlìwájídì ẹni ó ní tí tí ó san láyíù àlìwájídì bẹ́ẹ̀ ni ó lówó tí ó san owó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó wá san ànábì ní yuhillu irbahu wa uqubatahu irú wà bẹ́ẹ̀ ìyí máa sọ ọmọlúàbí yàn di ẹ̀tọ́ kábọ̀ ọmọlúàbí ẹ̀jẹ́ wà ẹ̀kú bàtàhù kọ́dà ká jẹ́ níyà lójú ọ̀nà ṣẹ̀ríà ẹ̀kú bá ń bẹ̀rù ni pé tó bá pé bí tí a ti ń lo ṣẹ̀ríà ìsìláàmù ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní yóò sì jànù aláṣẹ mùsùlùmí ọ̀pàṣẹ bí habsi yìí ẹ̀fiṣẹ́ pamọ́ títí tí ó fi san owó olówó torípa nàbì ni láyé olùwájídì yòhèlò wà ẹ̀kọ́ bàtàwò ìtumọ̀ rẹ̀ ó súnmọ́ tuma alákọ̀ọ́kọ́ ta ni mọ́tìlù alganiyi àti alganiyu àti alwajidu ìyẹn ni pé tó ní owó lọ́wọ́ kírú rí ọ tún kọ́ má fẹ́ san owó tó jẹ zulmun àbòsí ni tọ́yì. wa idha utbi'a ahadukum ala mali'in falyattabi' ibi tọrọ hawala wa wá ni anabiwa muhammad sallallahu alaihi wa ni ẹni tí wọ́n bá jẹ lówó èèyàn jẹ ọ lówó ó ti bí a aláàmàlì in fàlìyà tàbíà ó ń gbèsè ọ̀wá ní owó tí ó san àmú ní ọrùn ẹni tó lè dá sí òun fún rẹ̀ kò ní agbára àti san owó tó jẹ àmú ní kíni ó ní ọrùn ẹlòmíì tí ó lè dá sí ìtumọ̀ hawala nù kéèyàn ó yí gbèsè kúrò lórí ara tiẹ̀ kó yí sí ọrùn ẹlòmíì nínú àbúwáàbù fíkì inú ṣẹ̀ríà ni tó nídàájọ́ tó dé òun là níbi sọ̀sọ́lọ̀m ní ìdá ó ti bí i àhàdùkún aláàmàlì in ẹni wọ́n bá wá yí gbèsè rẹ̀ tí wọ́n yí sórí ta ni aláàmàlì in ìtumọ̀ màlì ilẹ̀ tó ní nǹkan lọ́wọ́ aláàmàlì in ẹni olówó lọ́wọ́ àti wájídì àti ganiyu eh, àti màlì ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta súnmọ́ra wọn ìyẹn ni pé àkọ́kọ́ fíkìwù hadith yìí ni pé ẹni tí ò rówó san kò gbọ́dọ̀ tún yẹ gbèsè sọ́run ẹni tí tóun náà ní san lápèjúwe eh, ọkọ àtìyàwó ọkọ yáwó òun ò lè san kò rí san ó tún á ní ọlọ́gbà lọ́dọ̀ ìyàwó òun sẹ́mọ̀ pé ó súnmọ́ kí kí ìyàwó náà má rí san níbẹ̀ ń ìyàwó èsè kínní ìyàwó èsè màlíì irú ẹni bẹ́ẹ̀ à lè ṣe hàwálà sí orí rẹ̀ but lápèjúwe nísìnyí inú example hàwálà tó common mala muhidin àfa mọ̀tọ́líbi ra ọjà lọ́wọ́ rẹ̀ lápèjúwe ó jẹ́ pé àfa mọ̀tọ́líbi jẹ àfa muhidin ní fifty thousand naira. àfa Ibrahim náà wá jẹ àfa mọ̀kọ́líbì ní fifty thousand lọ́nà àbòmí. ńjọ́ tí mọ́lá Muhyiddin bá wá béèrè fifty thousand rẹ̀ àfa lẹ́tọ̀ọ́ kó pé jẹ́ ń ṣèwé fún ọ lọ́ọ́ bá àfa Ibrahim òun ni ó fún ọ ní fifty thousand n tá ní hawala nù mo rò pé example yẹn yé ntí sẹ̀ríà ọ̀fẹ́ mọ̀ ń bẹ̀ ni pé àlámàlì ń ṣé kìí ṣe pé ọgbọ́n àti mọ̀fẹ́ san sẹ̀ríà ọ̀fà wa fẹ́ mọ kíni sítátọ̀sì àfa Ibrahim ǹjẹ́ màlì ìní màlì òní ẹni olówó tí ó sì fẹ́ san owó yìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ànábì ní fali yatba wá dúró pé ṣé Ibrahim ló ni àbíwọ̀ lọ́ọ́ wá owó mi wá ń bi tó bá ti rí ànábì lẹ́yìn náà dá nígbà téèyàn ò bá lè sanwó àmọ́ tó lọ́nà bòmíì tó ti lè rí kíni tó ti lè rí owó rẹ̀ gbà ànábì ní fáìlì yà tẹ̀lé bó ti là kalẹ̀ ni ìwà dúró lórí pé èmi ọmọ Ibrahim kan o ìwọ lọ jẹ lówó sì lọ wá owó mi wá kò bá súnà ànábì wa sallallahu alaihi wa sallam ara àwọn ọ̀nà dẹkùn nípa ìbáṣepọ̀ láàrin ọmọnìyàn tí sẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ òun lọ́rọ̀ hawala pé o lè fẹ́ le bákan fún ẹni ọjẹ́wó ẹni ọrajà ẹni ọyẹ kó san ẹ̀tọ́ kan òun ò lè san àmọ́ lẹ́nìkan tó lè yí sí ní ọrùn ìmọ̀ kọjẹ́ pé nìyí jẹ́ lówó gẹ́gẹ́ bí àpèjúwe tí tí mo mú wá àbí kọ́dà ẹni yìí lè má jẹ́ lówó ẹni yìí lè jẹ́ mùsàbárìrùn ẹni ó fẹ́ ṣe tọ́lọ́hún ẹ wá gba owó náà lọ́wọ́ tèmi ẹnu pé ẹnu gbọ́dọ̀ jẹ́ kínní ọ gbọ́dọ̀ jẹ́ màlí ohun kèsìpẹ́ ni tí ọkàn wàá fẹnu gba ẹnìkan lẹ̀ tí kò ní lè san owó ọ̀rọ̀ hawala bó ti rí yìí nǹkan méjì lọ́jọ́ra wọn nù ṣẹ̀ríà tó yẹ ká yanjú rẹ̀ à ń pè kíní kan ní kàfàlà à ń pè kan ní hawala àwọn méjèèjì fi bìkan jọra wọn. àmọ́ wọ́n yàtọ̀ lọ́nà mi. alkafala òun ni kéèyàn ó dúó eh, bóun máa ń pè ó ń dúó àbí lápèjúwe lamẹ́yìn ra ọjà lọ́wọ́ lamẹ́yìn ọ̀rànà ah, ìwọ́tọ́ rajà tó ní tó ní san ọwọ́ á mú àfa Ibrahim àbí àfa kan lọ́wọ́ pé ọ̀dà àfa yóò dúó fún mi ẹni yìí sì mọ̀ pé ọmọlúwàbí ni ẹni ó mú wá kìí ṣe ẹni tí ò ní fẹ́ sanwó irú eléyìí là ń pè ní kíni à ń pè yíyún ní kíni kàfàlà òun ni wọ́n fi máa ń wí tààrífù kàfàlà nù ṣẹ̀ríà ni pé bọ́ọ̀mù zimmatin ìlà ukhra bọ́ọ̀mù zimmatin ìlà ukhra tọ́ ìtí ń bá bí yín nísìnyí kí ni ìyàtọ̀ ìfẹ́kti hawala nínú ṣẹ̀ríà tó fi yàtọ̀ fún kàfàlà eléyìí àfáà yìí ti dúó pé ẹ má wulẹ̀ wọ́rí bí ọba sanwó yín èmi ó ṣe gíní sẹ̀mọ̀ pé tún mọ̀ pé yẹn jó ń dùn ónù pé bí ọba ti san èmi ó san àbí àwàlà pé mọ̀wùlẹ̀ sin èmi mọ́ lọ́ọ́ bá lamẹ́yìn yóò fún ọ ìyàtọ̀ díẹ̀ ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ni pé fi báàbí alhàwàlà fi báàbí alhàwàlà ńjọ́ èèyàn bá ti gba hàwàlà ẹni tí wọ́n jẹ lówó tó ti fara mọ́ pé gbèsè tí mo jẹ ọ yìí o lọ́ọ́ gbà lọ́wọ́ lamọ̀yìn tọ́ba ti gbà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tún wá sin òun gbèsè àkọ́kọ́ lówó mọ́ mo rò pé yé àmọ́ kàfàálà ni bọ́ọ̀mù zimmatin ìlà okòrò níta ń pè ní kàfàálà yìí bọ́bá rí àfa Ibrahim owó mi ń kọ́ bọ́bá sì rẹ ni ó ra ọjà gan fúnra rẹ̀ ó lè ṣe kí ni ó lè bí ó dúó fún un nù kì í ṣe pọ́ yẹ ẹ́ gbèsè sí orí rẹ̀ ìyàtọ̀ díẹ̀ tí ń bẹ láàrin alkafala wa alhawala tọ́ ìbtíyàn bá wá fẹ́ ṣe hawala nínú hadithi ta wà ń bẹ̀ yìí àti orí májẹ̀mú kan kí ni májẹ̀mú ni òun ni kọ́ jẹ́ kí ni màlíù kọ́mọ ìpẹ́ ni tí eh, afọ́jú ń fa afọ́jú lọ́pàá ni òun náà lè san wọ́n tún rí gbèsè sí orí tiẹ̀ alìmọ̀lá àyí àwọn onímọ̀ wa ní ọ̀nà méjì ni ó lè jẹ́ màlí kọ́gbọ́dọ̀ jẹ́ màlí ún bí máàlì yìí wà màlí ún bí bádàní yìí màlí ún bí máàlì yìí wà màlí ún bí bádàní yìí màláà rẹ̀ ọgbọ́dọ̀ hannú owó rẹ̀ àti nínú ara rẹ̀ bí èèyàn fún rẹ̀ àwọn ìbára ti fíkìwù ni à ń sọ lè má tètè yé but pẹ̀lú example yóò yẹ ìtumọ̀ màlí ún bí bádàní yìí ó gbọ́dọ̀ jẹ́ pé ni tí wọ́n lè mú wá wájú adájọ́ pé kò sanwó ó gbọ́dọ̀ jẹ́ kí ni ẹni tí wọ́n lè lọ mú wá pé ǹso ọ̀sanwó nítawọ̀n àfáà ń wí ń bẹ̀yẹn ni pé ọmọ lòun ṣe hàwálà lórí bàbá àwọn hàwálà náà ní ṣiṣẹ́ ọmọ lòun ṣe kí ni ó ní ẹ mọ́wọ́rí ẹ lọ bá àwọn dádì torí pé kọ́dà nù ṣẹ̀ríà ìsìláàmù bí dádì bá ná owó ọmọ tí èsì pé ó ti hàwálà fún ọmọ yóò tó kó gbé dádì lọ ilé ẹjọ́ ní òfin ṣẹ̀ríà anta wa maluka li abika anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi sallam ọkùnrin kan ti ń fẹsẹ̀ jalẹ̀ lójú ayé anabi pé àwọn dádì sí ìgbìmọ̀wó kan wọn sì dá a ah, anabi ah. ní sinmi ẹnu ẹ anta wa maluka li abika àti wọ́n àtọwọ́ rẹ bàbá rẹ lónìí ìdájọ́ ṣẹ̀ríà nù nípa báyìí ni bí ọmọ bá lóun ṣe hàwálà lórí ìtaní lórí bàbá àwọn hàwálà náà ní ṣiṣẹ́ kọ́dà bí bàbá jẹ́ màlí òun bìmáàlì yìí torí pé kò jẹ́ màlí òun bọ́bá délẹ̀ tán kò sófin kan tẹ́ lè fi mú bàbá nítorí owó ọmọ rẹ̀ mọ̀rọ̀póyé àbí kéèyàn ó ní ọ̀dà ẹ má lọ́dọ̀ gọ́vnà àbí ẹ lọ́dọ̀ baálẹ̀ gbogbo ẹni tó ṣe pé ní àlewọ́ wá ibi tá a ti béèrè owó lọ́wọ́ ẹ̀ pé ń gbọ́ ọ̀sánwó bíyàn bá ṣe hàwálà sí irú ẹni bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà hàwálà náà ní síkíní hàwálà náà ní ṣiṣẹ́ o torípa nẹ́bi ní ìdá ó ti bí a àhàdókún àlàmàlì ìǹkílà nẹ́bi sọ àṣọlá ń fẹ́ garanti bẹ̀ ń òun ni pẹ̀lú ẹni bí ó lè san owó yóò lè san owó ńgbà tẹ́ ẹ̀ bá lè tú láṣẹ pé ó san kò lè san náà nù ẹni tó lówó tó yẹ pé bó bá sì lóhùn ọ̀sán kọ̀ọ̀sán náà nù kò sí ní tẹ́ẹ̀fì ṣe ìmọ̀ kò sí ní tẹ́ẹ̀ fi ṣe látàrí ìlànà ṣẹ̀ríà kan bíi bàbá sí ọmọ àbí kò sí ní tẹ́ẹ̀ fi ṣe látàrí ìgbésí ayé tẹ̀ ń gbé ẹ̀ lé mú ọwá lóhun ṣe hàwálà ní sórí irú ẹni bẹ́ẹ̀ irú hàwálà bẹ́ẹ̀ ṣaraan kò ní ṣiṣẹ́ so eléyìí ni kúkúrú nípa àwọn ìdájọ́ tó rò pọ̀ mọ́ al-hawala fi ṣẹ̀ríà a sì ṣe yàtọ̀ láàrin hàwálà àti kínní àti kàfàálà kàfàálà gbọ́mù zimmatin ìlà ukhra ìmà kí eléyìí ọ̀sán ìmà kí eléyìí ọ̀sán but ewu tí ń bẹ ń bi hawala kẹ́yìn ó tó fara mọ́ hawala ni kò ti mọ̀ pé ẹni tó ṣe hawala òun ṣe kí ni ọbọ yanyan ìdá ó ti bí ahadukum ala mali'in ẹni náà òun ti bọ́ sọ́run ta ni ọbọ̀ sọ́run almuhal almuhalu alayhi ọ̀nà fi máa ń pé arkanul hawala almuhilu walmuhalu walmuhalu alayhi almuhilu òun lẹni tó jẹ owó tó ní kẹlòmí kọlọ gbà lọ́dọ̀ ẹlòmí almuhalu ni ẹni tí wọ́n jẹ lówó ẹni tí wọ́n ní wọ́n lọ gbà lọ́wọ́ ẹ̀ òun ni ṣẹ̀rí àpẹ ní kíni almuhalu alayhi so ní kúkúrú eléyìí ni ìdájọ́ tó rọ̀pọ̀ mọ́rọ̀ hawala fi ṣẹ̀rí àti lára ìdájọ́ hawala. Uh, wọ́n ń pè kíní kan ní fìhálàtì tàwà fìhálàtì àtàwà ìyẹn ni pé tọ́ba padà hàn pé ẹni yìí ò lè rówó ìgbà lọ́dọ̀ mọ̀hálón àlè yìí ò lè rówó ìgbà lọ́dọ̀ ta ni mọ̀hálón àlè yìí ẹni wọ́n ní ọlọ́gbó lọ́wọ́ ẹ̀ ṣé owó tẹni yìí wọgbó àwọn onímọ̀ ni káfọ̀tán alimami malik bin anas rahimahullahu ta'ala ó ní pẹ̀lú májẹ̀mú kan tó bá ṣe pé nípìlẹ̀ ẹni tó ní wọn lọ gbowó lọ́dọ̀ ẹnìkan ó parọ́ fún wa ẹni yìí ṣe màlíù ó wá pè ní kíni ó pè ní màlíù bí ó bá rówó yẹn gbà mọ́ ọlẹ́tọ́ àti padà sí kíni kó padà sọ́dọ̀ àlùmọ̀ṣẹ́lù tó jẹ gbèsè fún rẹ̀ ìmọ̀ ọ̀tàn àbọ̀parọ́ ló fi gba àwa làkẹ́ ọ̀dà bí ó fún mi mọ́ ṣé lámọ̀ yóò fún mi ẹ lọ gbà lọ́wọ́ ẹ̀ tọ́ba wá jẹ́ pé kò rí gbàmọ́ àìrí gbàmọ́ ìyẹni náà ló bí torí pé kò sódodo alimami malik bin anas rahimahullah onírú ẹni bí ọ padà wá bá alimuhilu yóò sì gba kíni yóò gba owó rẹ̀ lọ́wọ́ حديث إليكة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ẹ wo ntí al-Hafidh al-Maqdisi sẹ́ńbì ó lè má ní ìtumọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ìtumọ̀ ńláńlá wà ń bẹ. al-Hafidh al-Maqdisi ó ní Abu Huraira ní Abu Huraira sọ pé kọ́lá nàbíyú sallallahu alayhi wa sallam anabi kíkẹ́ àtọ̀lọ́lọ́ máa bá ọsọ báyìí. Ah, àbí àbí ntàbù rẹ̀ wí ni pé sami'tu rasulallah sallallahu alayhi wa sallam mo fẹ́ tí ara mi gbọ́ báyìí tó di sí ọlọ́run wípé àwọn máa wò pé kí ni ìyàtọ̀ ànábì wí mo fẹ́ tí ara mi gbọ́ ìyàtọ̀ ńláńlá ńbẹ́ńbẹ́ òun láàfi mọ kíma àwọn àfa aládìísì bí wọ́n ti ṣe ojú kòkòrò àti sọ ọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu fún wa torí pé lọ́dọ̀ tiwọn kọ́ọ̀là yàtọ̀ fún sẹ̀mẹ́ntù sẹ̀mẹ́ẹ̀tù yàtọ̀ fún sẹ̀mẹ́ẹ̀nà àkbára ní yàtọ̀ fún àkbára náà hadaza ní yàtọ̀ fún àkbára ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ levels ní lọ́dọ̀ tiwọn tó bá di pé ní ọ̀rọ̀ fẹ́ takora wọn pé eléyìí wí báyìí eléyìí wí báyìí wọ́n wàá wo àwọn levels wọn èyí tó tí èsì ìsokùrọ̀ àkọ́kọ́ májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ wọn. bókùrọ̀ bá ní sẹ̀mẹ́ntù dọ̀tún la mẹ́wàá wọn ò ní ka sẹ̀mẹ́ntù rẹ̀ kún. àmẹ́ni tí wọ́n mọ̀ kébí ọ̀bá fetí ara rẹ̀ gbọ́ kò ní sọ pé kí ni kò ní sọ pé mo gbọ́ wọn wàá kà á kún bẹ́ẹ̀ kí á ah, fetí ara òun gbọ́ à ah, ọgbọ́ lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi ọ yàtọ̀ fẹ́ni tọ́kàn ní kọ́ọ̀lá nàbíyú sallallahu alaihi wasallam ó ṣeé ṣe bóyá òun gan kọ́ lọ́gbọ́ directly látọ̀dọ̀ ànábì ẹnìkan lọ́gbọ́ ló wí fún òun náà níjọ tí irú ẹni yìí tọrọ rẹ bá fẹ́ tako ẹni tó ní sẹ̀mẹ́ẹ̀tù nàbí ya sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ta láàfún ní priority ọ̀rọ̀ òní sẹ̀mẹ́ẹ̀tù ẹ̀wọ́ bó ti rárá sí kínkínní hùn àwa lè má mọ̀ gbé akínní ah, àròyé kọ́lá sẹ̀mẹ́ẹ̀tù ó ní tùmọ̀ ńláńlá fi ilmi al-hadith òun ní al-Hafiz ó sọ bẹ́ẹ̀ bó ti gbọ́ lẹ́nu ẹnu ó wí fún bẹ́ẹ̀ lòun náà kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ sami'tu aw qala an-nabiyyu sallallahu alayhi wa sallam kí ni ohun tá nàbí wí man adraka malahu bi'aynihi 'inda rajulin aw insanin qad aflasa fahuwa ahaqqu bihi min ghayrihi ó fẹ́ jẹ́ pé hadithu kọ̀ọ̀kan báàbù kọ̀ọ̀kan ni al-Hafidh ń fi báàbù yìí ṣe ó ti parí ọ̀rọ̀ rahanu pẹ̀lú hadithi kan ọmẹnu lọ́rọ̀ hawala pẹ̀lú hadithi kan ó tún bọ́ sínú masala mi òun là ń tà ń pè ní kíni ẹ́ báàbùl iflas kó wọ́ tán lọ́wọ́ yàn ìdájọ́ kí owó tán ní ọwọ́ ẹni èyí tí àwọn iléèbó ń pè ní bankruptcy èèyàn ti lówó rí kọ̀ wá ní kíni kò ní ma kíni ìdájọ́ ṣẹ̀ríà torí pé ìtumọ̀ bankruptcy ni pé ó lówó kò ní máa yìí kọ̀ mọ́ ní pé bóun ni ò ní rówó ná mọ́ fún rẹ̀ ó ti jẹ àwọn èèyàn lówó ìtumọ̀ rẹ̀ nù owó ni ò sì tó mọ́ owó rẹ̀ tó kù ni kọ́dà kò tó san gbèsè àwọn tí ọjẹ́ lówó irú ẹni bẹ́ẹ̀ là ń pè ní kíni alimofilisi nínú sharia islam kí ni ìdájọ́ bẹ́yàn bá bára rẹ̀ ń rúpọ̀ báyìí òun ni hadith wẹ̀lẹ́kẹta kọ́lá nàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ni man adraka malahu bi ainihi inda rajulin aw insanin qad aflasa ẹni ó bá dé ọ̀dọ̀ ẹni tí ó ti wà bankrupt wọ́n ti declare rẹ̀ pé eléyìí ò lówó mọ́ bí kọ́dà wọ́n declare báńkì náà pé báńkì yóò lówó tí ó fi san àwọn tó kówó sí lọ́dọ̀ bẹ̀lẹ̀ yóò tún rówó fún ẹlòmíì mọ́ gbogbo ẹni tí àbíbi tí bankruptcy bá ti ṣẹlẹ̀ síbẹ̀ si anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m ni iwo wá dé mọ́tò tiẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ tà fún lánàá ọ̀pá tiẹ̀ kalẹ̀ mọ́tò tiẹ̀ tó tí ì gbá kínní ò tí ì gbowó rẹ̀ pàǹpẹ́ dé inú ọjà wọn náà ń gbèsè nù anabi ni fahuwa ahaqqu bihi min ghairihi òun lọ́lẹ́tọ̀ọ́ sí nǹkan ni ju ẹlòmíì lọ nínú àwọn tó jẹ ní gbèsè ìtumọ̀ eléyìí ni pé gbogbo ẹni tí ó bá ti di mufilisu tó ti wà bankrupt nínú sẹ̀ríà lápèjúwe gbogbo owó gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ mílíọ̀nù ni tí wọ́n bá ta ilé àtọ̀nà rẹ̀ gbogbo ohun tó kù kù kò ju hundred thousand lọ àgbé kò jùdá kan náà dá mẹ́wàá ẹ́n gbogbo gbèsè rẹ̀ lọ́nu kí ni sẹ̀ríà wí yàtọ̀ fáwọn òfin òfin ọmọnìyàn tí ó gbé ní wọ́n máa lórí káyanra ẹni jẹ́ nínú àwọn òfin ọmọnìyàn tí wọ́n mọ lórí káàyàn rẹ̀ ní jẹ ni pé àwọn kan ò ní preference shares làwọn nínú company yìí níjọ́ tí company bá ṣubú owó tàwọn ní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kíni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ yọ àwọn mẹ̀sàkínù tó kù àwọn ní ordinary shares gbogbo bí wọ́n bá ti ń ta shares wọ́n máa pín sí ordinary lọ fẹ́ rà ní àbí kíni àbí preference àbí preferential shares ara ìtumọ̀ ẹ̀ ni pé àjọ lówó níbi kíní yìí ni o àmọ́njọ́ tó bá yíwọ́ àwa làwọ́ kọ́kọ́ yọ owó tiwa bọ́bá wa kú ẹ̀yin ordinary ẹ̀yin náà wà máa gbà bí ọba sì kú salamu alaikum ẹ máa lọ ẹ tawakkalẹ̀ ala Allah ọ̀pọ̀lọpọ̀ àǹdá kọ́mpìnì lẹ́ǹkankan láyé lónìí ń tọ́pọ̀ mbẹ́nu. No nípa pàǹpin tẹ́ bá ń gbọ́ táwọn àfáà bá ń pé kí àsìkan jẹ́ ordinary kọ́kàn jẹ́ preference ní tí wọ́n fi ní ọ̀dà ara rẹ̀ nù tọ́ra bò sí ni torí pé ẹjọ́ owó yín náà ni wọ́n jọ ń fi rọ́ọ̀nù company àbí kò jẹ́ company èèyàn náà lè ń kówó fún irú èyí tó wà nù hadith yìí ọwọ́ ayíwọ́ ó sì wá jẹ́ pẹ́yìn kan lẹ ti fi contract kalẹ̀ pé bọ́bá ti yíwọ́ o àwa ni owó tiwa làwọ́ kọ yọ kí ni ṣẹ̀ríà islam wí èyí tí ṣẹ̀ríà islam wí ni pé bọ́ bá ti délẹ̀ bẹ́ẹ̀ fakulluhum sawa fakulluhum ṣẹ̀ríà ó tírìtì gbogbo wọn equally ọ̀nà wo wá ni ṣẹ̀ríà náà ó fi ṣe alẹ́ jẹ gbèsè one million gbogbo ohun tó sì kú ní àti kí wọ́n talẹ́ àtọ̀nà rẹ̀ kò ju kí ni kò ju one hundred thousand lọ that is one over ten ṣe n pe nu one million yìí ẹnìkan lè ní fifty thousand àbí ẹnìkan ní hundred ẹnìkan lè ní five hundred thousand ìdajì gbogbo gbèsè yìí bẹ́ẹ̀ ni sẹ̀rí ọ̀wà pín hundred thousand yìí nígbè pé n tó kù nù bómi ìbá tún padà dé ń gbómi ìta bá padà bẹ́yìn tí ó jẹ ló bá padà gbọ́ pé owó kan dé fún lẹ́yìn tẹ́ pín yín tán ẹ̀ padà wálé ẹjọ́ sẹ̀ríà àmọ́ èyí tí ń bẹ nísìnyẹn nìkan wà ní òun lòun ní preference kìíní kàbí òun kò sáàyè yìí òun nù sẹ̀ríà. No ṣé one hundred thousand lọ́wọ́ àńlẹ̀ ajẹ́ pé bá a bá pín kalẹ̀ nísìn ìwọ tí ọ jẹ ní five hundred thousand ńgbèló ńgbà fifty thousand ìdajì mílíọ̀n ìdajì hundred thousand ìwọ ò ní fifty thousand àwòye tí ṣé bí five kó wọn máa gbà wọn náà gbà ìwọ ní ten thousand wọn náà gbà one thousand bí ṣe rí ọ ti pín náà àmọ́ pé ẹnìkan wà ní àwa nígbà tá a bá kó tiwa tán lọ́ba kú ní ọ̀rọ̀ bá sì kù mọ́ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ tá à ń dánwò láyé lónìí ní gbogbo klọ́ọ̀sì inú kọ́ńtíráàtì tó pé ní ẹnìkan ọ̀fẹ́ fi gbá àwọn tó kù lójú àwọn tí ń ra preference shares yìí náà owó táwọn náà san tí wọ́n ra share ó ju ordinary lọ o ẹ mọ̀ pé àyèsí táwọn gbogbo èèyàn náà kú pé preference làwọn wá wọ́n ti dè wọ́n yà yín wọ́n dè wọ́n lọ́rùn àmọ́ ìdí sẹ̀rí àwí ni pé sẹ̀rí ọ̀faramọ́ bẹ́yàn bá ti jẹ́ partners ń bí nǹkan déédéé contribution rẹ nínú capital ni nínú èrè nínú ṣọ́ọ̀tì bákan náà ni so ìdájọ́ nù nípa ọ̀rọ̀ kínní al muflis tọ́yì kéèsì tá ànábì wá wí wá yàtọ̀ díẹ̀ sallallahu alaihi wasallam àwa ní gbogbo wọn ó pin déédéé ẹni tó wá ní hundred thousand yìí a tún wá bá mọ́tò kan tí wọ́n páàkì kalẹ̀ ńlẹ̀ rẹ̀ mọ́tò yìí náà wọ́n lòun kò ní ọ̀rà lọ́wọ́ ẹnìkan ni ẹni yìí ò tí ì gbowó òun là nẹ́bí ń wí sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ tí nǹkan kan ò tí ì kọlu nǹkan tiẹ̀ bóun bá dé fàhùwà àhàkùbìhì fàhùwà àhàkùbìhì ah sí nǹkan tiẹ̀ bó ti gbé kúrò lọ́dọ̀ rẹ̀ náà nù. No wọ́n máa gbé tiẹ̀ lọ àwọn tó bá wá kù láwa pín iye yòókù fún un bọ̀tí kó tó di kó lè jẹ́ bẹ́ẹ̀ mọ́lọ́gbọ́dọ̀ jẹ́ pé gẹ́gẹ́ bó ti gbé kúrò ní kíni gbé kúrò lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ làwọn àfáà ṣe lálàyé torípa nẹ́bi ni bí àìní yìí ẹwà nẹ́bi sọ̀rọ̀ sọ́lẹ̀ bí àìní exactly ní jẹ́ báwọn tọ́ba exactly bó ti gbé kúrò lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó gbé tọ̀ mọ́tò yìí ó ti pààrọ̀ ọ̀dà rẹ̀ ń ti ń dájú bó ṣe gbé ní rẹ̀ lọ. tóyé mọ́tò yìí awọn àwọn táyà kan rúdurùdu kan ní lọ́wọ́ àbẹ̀ tẹ́lẹ̀ ó ti gbé alọ́ọ̀rì mú sí ti wojú rí ju ti tẹ́lẹ̀ lọ. ǹjẹ́ ni yóò gbé pé mọ́tò tèmi ni mọ́tò rẹ̀ kọ́ mọ́ nìyí kọ́dà àwọn àfáà sọ débi pé bọ́bá yìí ni tẹran yìí bá ti tóbi sí ju bó ti rà á lọ́dọ̀ rẹ̀ lọ ó ti kú òní kíni ní tìtorí pé ẹwo ní tíṣẹ̀rí à ń sọ owó ẹni yìí ti dàpọ̀ mọ́ tẹ̀sowó ti ẹnìkan mọ́nu òun ló fún ẹran lóúnjẹ tí tóbi <laughs> tóbi òun lọ́rọ̀ dà ló fún péńtà ní lówó ọ̀dà òun ló chẹ́ǹgì ríìmù ló chẹ́ǹgì nǹkan òun gbèsè yòókù náà faramọ́ àmọ́ èyí tí ó rọrùn tọ́ba yìí pé bó ti gbé kó lọ́dọ̀ tiẹ̀ bí àìní yìí bẹ́ẹ̀ gan-an lọ́ba lọ́dọ̀ rẹ̀ fàhùwà àṣàkùbì òun lẹ́tọ̀ọ́ àti pé ah, owó nǹkan tèmi ni kó tó wá di pé a máa pín ìtọ́ba kù fún àwọn tí ọba ṣẹ́kù eléyìí ni kúkúrú nípa ọ̀rọ̀ táǹpẹ̀ ní kíni al bẹ́ẹ̀ yẹn bá ti lówó tẹ́lẹ̀ tí ò ṣe kíni tí ò ní owó máa owó rẹ̀ tó wá kù yìí bó o láṣẹ pín fún àwọn tí ọjẹ́ lówó eléyìí ni ìdájọ́ hadith ẹlẹ́kẹta hadith kẹrin an Jabir bin Abdullahi radiyallahu anhuma qala جعل وفي لفظ قضى النبي صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة ẹmọ ṣe wí àdíìsù kan báàbù kan ọ̀nà ìmáàmù mákìlì ṣiṣẹ́ ní ọ̀tẹ̀ yìí àdíìsù ẹlẹ́kẹrin lónìí masala minu masailu sharia lòun náà tún mẹ́nulé àkọ́kọ́ mẹ́nulé kíni arọ́hanu ẹ̀ẹ̀kejì kíni alhawala ẹ̀ẹ̀kẹta kíni aliflas kílẹ̀ kẹrin ashofa ìdájọ́ kẹrin nù hadith yẹ kílẹ̀ kẹrin oníkíni ashofa kila là ń pè ní ṣòfò àánú ṣẹ̀ríà gbogbo àwọn ọ̀nà tí ṣẹ̀ríà là kalẹ̀ tó yẹ ká wádìí mo fi ní bá a bá lo òfin ọlọ́run ànídìí òfin mímà àṣòfò àní pé ẹ̀tọ́ tí ṣẹ̀ríà fún ẹnìkan tí wọ́n jọ ní nǹkan pẹ̀lú ẹnìkejì ìwà àtẹnìkan ẹjọ́ ní ilé ìwà àtẹnìkan ẹjọ́ ní ṣọ́ọ̀bù gbogbo ntí ẹ bá di ẹdìjọ́ ní tẹ̀ ń jẹ́ kínní tẹ̀ ń jẹ́ partners gbogbo ọjọ́ tí pátínà kan bá wò sùn tó ní èmi ọ̀fẹ́ ṣọ́ọ̀pù yìí mọ́ tàbí mi ọ̀fẹ́ ilé yìí mọ́ kọ́dà bó jẹ́ létẹ̀ fi ń rẹ́ǹtì fẹ́ nìkan ẹjọ́ ẹjọ́ nínú bóyá ẹjọ́ ogún rẹ̀ bóyá ẹjọ́ dáwó pọ̀ rà ní à ah, fẹ́ ta ti tèmi sẹ́wọ̀n pé mo fẹ́ ta tèmi òun ni pé ta áàfù àbí báyìí pàmò mẹ́ta ni ta nù tí ẹni tí ó tà fún òun náà yóò di pátínà fún àáfàá tí wọn jọ jẹ́ pátínà tẹ́lẹ̀ ǹjẹ́ àáfàá ẹni tí ń bọ̀ sọmọgbẹ́jọ́ tẹ́jọ dá owó pọ̀ tẹ́jọ lọ ra ilé yìí àbí tẹ́jọ dáwó pọ̀ gba ẹ yín ni gbogbo èèyàn lèèyàn lè gba pọ̀ àbí gbogbo èèyàn lèèyàn gba gbogbo èèyàn lèèyàn lè bá dáwó gbogbo èèyàn lè lè bá dáwó pọ̀ ra mọ́tò a jẹ́ pé o ti wo wá rẹ̀ o ti wo sẹ́sí rẹ̀ o ti wo gbogbo ntí ọtí ọlọ́run pé à ah, èèyàn lè bá lámọ̀yìn gbé òun wá sá lọ òun ti ta fẹ́nìkan o lè ta fún jàgùdà o lè ta fún gbájúẹ̀ tẹ́jọ́ kó ọjà sí ṣọ́ọ̀bù yọkàndíjọ́ kan pé wọn mọ bó ṣe jẹ́ náà ni gbogbo ẹ̀ nísìnyí ṣẹlẹ̀ lónìí ṣẹ̀ríà ìsìláàmù ti wá fi hálù kalẹ̀ ó fi solution kalẹ̀ kí solution yìí là ń pè ní kíni aṣòfà òun ni pé gbogbo ọjọ́ tó bá rí bẹ́ẹ̀ ìwọ pátínà lẹ́tọ̀ọ́ kó o pé wọ́n lọ́ọ́ ra páàtì tiẹ̀ tó fẹ́ tà wọ́n kódà kò gbọ́dọ̀ tà á fẹ́ lòmí àfi kí wọ́n bá ṣe kíni àfi kí wọ́n bá ra mọ́ torí pé bíi ti justice bíi ti adilu wà nù adilu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣẹ̀rí ò pé ó ṣe lè ta ń tẹ́jọ́ ní bọ́ọ̀ mọ̀ pé ọ̀fẹ́ mọ́ ó filẹ̀ náà ni ọ san owó rẹ̀ fún islam ṣẹ̀ríà ṣe kí ni ó ṣe déédéé fẹ́ ni ó fẹ́ ta ntí òun ní níbi nǹkan ìwọ tí o sì ta tiẹ̀ kí ni déédéé tí ṣẹ̀ríà fẹ́ ṣe fún wọn ni pé kò ní fọ́ọ̀sì ẹni tó ọ̀fẹ́ lé ọ lórí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ pátínà rẹ̀ tuntun nù ẹjọ́ máa yí máa ọlọ́mà mi ti gbowó lọ́wọ́ rẹ̀ kọ̀bá àjọlé kọ̀bá àjẹ́ gbéwìrí kọ̀bá èmísàtì gbowó ẹ̀yìn lẹ́mọ ẹjọ́ máa yanjú rẹ̀ à ah, ṣẹ̀rí ọgbà bẹ́ẹ̀ òun là ń pè ní kíni aṣòfà ara ọ̀rọ̀ tá nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam sọ ń bẹ̀rẹ̀ ni pé qada an-nabiyyu sallallahu alaihi wasallam bish-shuf'ati fi kulli ma lam yuqsam fa idha waqa'ati al-hudud wa ẹ rí i pé bàbá wò látọ̀tún àtòsí àtiwájú àtẹ̀yìn ń báláǹsì déédéé hùn láàrin ẹni ọ̀fẹ́ tà àtẹni tí tó wọ́n remain as a partner. torí ẹ̀ lànà bí fífi kún pé ṣófò àwọn máa ṣiṣẹ́ nígbò fi kulli ma lam yuqsam gbogbo tí wọn bá ti pín ni o gbogbo tí wọn bá ti ṣe kí ni tí wọn bá ti pín ìyẹn ni pé tí wọn bá ti pín kò séwu ń bẹ̀fẹ́ nìkankan lápèjúwe nísìn ẹjọ́ ẹjọ́ ní ẹ́stéètì ẹ́stéètì yìí ní fúláàtì mẹ́wàá ẹ́ sẹ́mi kó ti hàn pé eléyìí ní márùn-ún <laughs> eléyìí náà ní márùn-ún ọwá lóun fẹ́ ta márùn-ún tiẹ̀ wá ní a èmi ní ṣúfún à èmi ní ra ọ̀gbọ́dọ̀ ta fẹ́ lómi à ṣẹ̀rí ọ̀gbọ́ láyè débẹ̀ hùn ní pé nǹkan yìí ó ti ṣe kíni òpin ẹ̀ ní pé ó ṣe fẹ́ǹsì ó dí àwọn <laughs> tiẹ̀ sí gbẹgbẹ ṣé ó di ẹlòmíì ti rà ọ̀yẹ̀ bá ń wá búlọ́ọ̀kù tẹ̀símù nù ọ̀la anábì wípé anábì ní fa ìdá wọ́kàn á alhudud ńgbẹ́ bá ti làálà wọ́sórí fati tóró àbí títì ẹ̀la ọ̀nà arántí máa fa ṣúfàánù o bẹ́yàn bá lóko nísìn tó yẹ pé títì kan náà ibì kan náà lomi ọgbà débẹ̀ àbí ibì kan náà ní access road tí ẹ̀jọ̀ fi wọbẹ̀ ó lè fa kéèyàn lo hákù ẹ̀tọ́ kínní ṣùfọ́n àmọ́jọ́ tó ń kálukú bá ti ní ọ̀nà tiẹ̀ kò sí ìnira kan fún ọmọ òpin tí ń bẹ́ẹ̀ ni pé ẹni tuntun tó ta fún o ní alájẹ ẹ̀gbọ́ ẹ má dé ọ̀nà yìí o ọ̀nà ẹ̀ ta kínní fún ọ̀nà tiẹ̀ nù tẹ́ bá ti ń bọ̀ ẹ̀ bá ti yà ní ó tán gbogbo bí tí ọba ti ní sínira Islam aláwòyàn kéèyàn pòun ní kíni ẹ̀tọ́ ṣòfún a àmọ́ bí tí nira ọba ti wà Islam ṣe kíni ó fún yàn lẹ́tọ̀ọ́ ká pé èèyàn fẹ́ lo ẹ̀tọ́ rẹ̀ tá ń pè ní kíni ṣòfún à kí là ń pè ní ṣòfún à lẹ́ẹ̀kan sí òun ni pé ntí ẹni tẹ́ ẹjọ́ ní nǹkan pọ̀ ìpín tí ẹ̀tọ́ fẹ́ tà wọn kọ́kọ́ ṣe pé wọ́n lọ́kọ́ lẹ́tọ́ àti ṣe kíni àti rà á mọ́ tiẹ̀ kẹ́nìkan ọmọ kan ń bẹ̀ mọ́ lẹ́ni tó mọ̀ àyàfi tí wọ́n bá wá ní èmi ò nídìí rẹ̀ lọ́ta fún ẹ̀ńtọ́ bá wọ̀ ló tó lẹ́tọ́ àti lọ́ta fún ẹlòmíì àmọ́ sófin àyè o ànábì nígbà oní ọmọ ṣiṣẹ́ nígbà tí nǹkan ọ̀bá ti ṣe é pín àbá àti ìnífẹ́ǹsì àní ààlà àbọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ kí òǹkàlùkù ní gbogbo ọjọ́ táwọn eléyìí bá ti ṣẹlẹ̀ òfin hàn pé kí òǹkàlùkù ta nǹkan tiẹ̀ bó ti wù kò sì kó nira bá ìwọ́tọ̀ ṣẹ́kù ń bẹ̀ so eléyìí ni hadith ẹlẹ́ẹ̀kẹrin gbogbo báàbù kọ̀ọ̀kan nu báàbù tá à ń ka hadith kọ̀ọ̀kan yìí odidi babu nínú fíkírí bàbá tó fẹ́ máa ma mazidu ń pa rẹ̀ kẹ́yìn ọmọ bí àwọn àfa sunna gbogbo eléyìí tí à ń wí yóò jẹ́ àmọ́ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ nù sẹ̀ríà ìsìlámù o àwa ni ká gbìyànjú ká wádìí kìlọ̀ kó sí ní tí ọlọ́run ọ̀dá sí nípa ọ̀rọ̀ gbèsè ayé wa bẹ́ẹ̀ náà ni sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam kọ́lọ̀n kọ́ràn wa lọ́wọ́ láti lè gbọ́ ẹ̀sìn wa yéjú wa ìlọ. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àwọn òtítọ́ ẹgbà ní ìrìnàjò wà lọ́gbà máìkì ọ̀nà wà ó ní owó lọ́wọ́ ó jẹ́yàn lówó sí ìlú owó lọ́wọ́ kò sí tí èèyàn mú nínú pọ́ọ̀sì ẹ̀lẹ́yìn الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀dàkùn ẹ̀dàkùn àti ní ogun tí ó bá yé èèyàn kéèyàn ó béèrè ìbéèrè tí ó ń béèrè béèrè yìí èsì lórí rẹ̀ ni pé ọ̀nà méjì ló pín sí tó bá pé láàrin ọkọ àti ìyàwó ni ìdájọ́ ọ̀tọ̀ ni àmọ́ tí ẹ bá ti ṣe láàrin ọkọ àti ìyàwó ìdájọ́ ọ̀tọ̀ ni èyí tí ń jẹ́ láàrin ọkọ àtìyàwó àti ka hadithu hindu mra'ati abi sufyan fún wa ń bì pé afa akhudhu min malihi ma yakfini wa waladi kí là nábì wí khudhi min malihi ma yakfiki wa waladaki èyí àti sọ ń pa rẹ̀ àti gbàwó lóbìnrin tó lè lórú ìdájọ́ báyìí àmọ́ ìtọ́ bá jẹ́ pé kèé ṣe láàrin ọkọ àtìyàwó èèyàn lẹ́tọ́ àti pé ọjẹ́ mi lówó mo wá rí owó rẹ̀ kọ́ tiẹ̀ mọ́jẹ́ pọ́ọ̀sì rẹ̀ mo rówó rẹ̀ níbì kan mo ti wá ṣe kínni mo ti yọ ọ mú bẹ́yàn bá ṣe irú eléyìí hùn sẹ́rí kọ̀ wọ́n ń pè yín nù sẹ̀ríà ọjà lè nu bẹ́yàn bá ṣe irú eléyìí hùn ọ̀rọ̀ pé dèdè owó mi náà mo kú mú ìdájọ́ ẹni ọjà lè ní eléyìí hùn sẹ̀ríà ọgbà wá láyè pé bẹ́yàn bá ti wá jẹ wá lówó kọ́ọ̀sì rẹ̀ ní ká ti máa wá yọ owó tí ọjẹ́ kò bá mu bẹ́ẹ̀ náà ẹnu stationary exception tó wà ń bẹ òun ni owó tó bá jẹ́ tọ obìnrin lẹ́tọ̀ọ́ tó yẹ kí ọkọ rẹ̀ ó fún ìmọ̀ owó tí wọ́n jẹun ni àtàwọn ọmọ rẹ̀ ni hindu ìyàwó àbí sofianu bíi anabi lè tọ́jọ bẹ́ẹ̀ anabi ní bọ́bá rí bẹ́ẹ̀ o lè mú tí ó tó wọ àti àwọn ọmọ rẹ̀ wallahu ta'ala àlọ́ wọ́n ní ẹni tí ó ń mú iṣẹ́ kí ni ìdájọ́ kí lè máa tó náà ní ìwọ̀n ẹlẹ́kìtì náà ní pé ọmọ kékeré ní ìlú máa sọ̀rọ̀ téèyàn máa lè bá wọn fi àkáàrù tó bá fẹ́ sùn ìdí àkáàrù tó bá jí ìdí àkáàrù tó bá fẹ́. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tí ń wo iṣẹ́ eh, òun là nẹ́bí sọ̀rọ̀ sọ́la ń pè ní káhínú àbí arọ́fù ìyẹn ni pé ni tí ń pòun ma ìkọ̀kọ̀ ẹ wá ní kí ni kí ni ìdájọ́ kọjá ìmáàmù fún yàn ohun tí ó nídi kí ká mọ̀ ń pa rẹ̀ òun ni páwọn kankan bẹ tó ṣe pé ńjọ́ tí èèyàn bá ti ṣe irun tiẹ̀ gan-an kọ̀wọ́ bìkan mọ́ bẹ̀ńlẹ̀ pé yóò tún wá bọ́ wájú yóò ní kí ẹnìkan tó lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí là ń pè ní al-mukhriju min al ntí ọyọ yẹn kó nù inú ìlànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tọ́yọ yẹn kó nù islam níjọ́ téèyàn bá ti dán wò ìrun tiẹ̀ gan ọwọ́ bìkan mọ́ bẹ̀ńlẹ̀ kó tún wá pé kẹ́nìkan tó ní ẹ̀yìn o gbogbo ọ̀nà téèyàn bá fi ṣe ń tọ́ yọ̀ọ̀yàn kó nínú kínní nínú islam ara àwọn tí ó wá lè yọ̀ọ̀yàn kó nínú islam òun ni kéèyàn kọlu tàwíṣídù ọlọ́run ìmọ̀lọ́run lára àmọ́lọ́run ni tàwíṣídù àrùbùbíyà àwọn tọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run tí ó sì gba kẹ́nìkan báwọn ṣe kínní kẹ́nìkan báwọn dùn àǹtá ń pè ní tawhidu ar-rububiyyah lára ẹ̀ ní kíni ọlọ́run ní ń dẹ́dà níjọ́ ẹnìkan bá ti láwa náà ń dá ẹ̀dá àbíjọ́ ẹnìkan ọlọ́run ní ń pààyàn níjọ́ ẹnìkan bá ti lóhun náà ń pààyàn ọlọ́run ní gbogbo tẹ̀dìbírò ọ̀rọ̀ ayé ọlọ́run ní ń ṣe ọmọ níjọ́ ẹnìkan bá ti ní ẹ máa ọmọ wá ọ̀dọ̀ tòun náà ń bá ọlọ́run du rububiyyah nù ara ẹ̀ náà ni ìdìáwú ẹlmẹ̀lgáyìbì ìdìáwú ẹlmẹ̀lgáyìbì kéèyàn ó pòun ní máa ìkọ̀kọ̀ léyìí tí ń jó dodo ọ̀rọ̀ gbogbo tíra tẹ bá kà tí wọ́n bá ti ń sọ pé n tó lè mú yẹn kó nu Islam n tó lè yẹ kó nu mílà nábì sallallahu wọ́n máa kà á síbẹ̀ pé ìdìáwú ẹlmẹ̀lgáyìbì kéèyàn ó pòun máa ìmá kọ̀kọ̀ kéèyàn kó òun ṣe kí ni kọ́kọ́ òun máa ìmọ̀ àkọ́kọ́ gbogbo ẹni tí ó bá ti ṣe ọ̀kan náà àwọn tá a kà kalẹ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ kọjá pé mọ́ṣáájú kírun kọ́dọ̀ òun gan ìsìláàmù rẹ̀ ti yẹ kó túbá kó padà kó fi irú nǹkan bẹ́ẹ̀ lẹ̀ kó padà sínú kí ni kó padà sínú ìsìláàmù gidi bí bẹ́sì jẹ́ ìmọ̀ ni Allahu ta'ala a'lam. ẹ̀ẹ́ ọmọ kékeré tí ò tí ì nípa pé yẹn ń kọ àbí bí bá a ṣe báwo. kò nídìí kò nídìí kóun ó ṣe àzùkárù fúnra rẹ̀ bọ̀dẹ̀ yìí tí èèyàn lè ṣe ni pé bọ́mọ̀ yìí bá ti ń tó ọmọ tí ń gbọ́n díẹ̀ díẹ̀ ọ̀dà kéèyàn ọmọ ṣe kínní ọmọ fi kọ́ ọ̀pẹ wípé ọba jẹun tán yá pé alihamudulilayi ọba fẹ́ wọ tọ́lẹ̀ sí pé báyìí lẹ́yìn gbà tó ọmọ bá ti àmọ́ gbà tó ọmọ ò tí ì òun ní ń ṣe àdìkárò ọmọ kí ń ṣe ọmọ kí ń ṣe àdìkárò gbogbo ìgbà náà. Wọ́n ní báńkì wọn sọ pé àwọn ọmọ ẹ̀yà

ala ha hal ìbéèrè náà ò yé torí kíní jẹ́ discount wọ́n tajà fún wọn ni àbí bóyá tẹ bá béèrè ntí èmi ti ń jẹ́ discount ni pé iye báyìí lọ́jà yìí àwa ayọ̀ iye báyìí ń bẹ kí lọ tí wọ́n tajà fún wọn. ta ló gbọ́ yé. Hmm? naam ok yìí hmm. hmm. n tá à ń pè ní charges òun ni bí èèyàn àbí báǹkì bá ṣiṣẹ́ fún yàn kó péye báyìí ni ń gbà tọ́ba yìí pé báwọn ni kì í ṣe haramu nù sẹ̀ríà o lápèjúwe àwọn sáfíìsì kan bẹ tí báǹkì máa rẹ̀ ń dà bẹ́yàn bá níwèé ẹ̀rí kan àbó ní nǹkan kan tí ó fẹ́ kí lé ó mọ́ ẹ́ ó lè lọ báǹkì àbí gold àwọn obìnrin máa ń ṣe bẹ́ẹ̀ kọ́dà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ lárúbáwá ọwà rẹ́ǹtì kíni ọ rẹ́ǹtì bọ́ọ̀sì kan báǹkì báǹkì máa fi bọ́ọ̀sì rẹ́ǹtì wọn náà ló ní kí ibẹ̀ ọba àsìkò owó ni wọ́n wá kó sí ibẹ̀ àwọn máa wá chájì wọ́n máa ṣe kíni wọ́n máa chájì rẹ̀ pé iye báyìí ni lóṣù àbí iye báyìí ni ní ọdún eléyìí òun kọ̀tàkùn nǹkan kan nù sẹ̀ríà wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń gba owó rẹ̀ ni wọ́n bá tọ́jú góòlì ni wọ́n bá tọ́jú sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ ni wọ́n bá tọ́jú nǹkan kan ni àwọn tó bá lọ báwọn tó bá yẹ pé chájì sì ni irú ẹ̀ náà ni béèyàn bá béèyàn bá rí báńkì ìsìláàmù tí ó open account sí tọ́lọ̀ open current account ní conventional bank àbí nínú current account yìí wọ́n láwọn máa já kínní COT èyí náà kò burú nù sẹ̀ríà pé a à ń bọ̀ tọ́jú owó yìí iye báyìí sì lówó iṣẹ́ wa wọ́n á máa gbà bóyá five naira lórí lórí one thousand naira àbí gbogbo tó bá jẹ mọ́ charges báwọn àyè rẹ̀ ń bẹ lọ́tọ̀ nínú sẹ̀ríà so ni mo fi ní ẹ béèrè béèrè yín ẹ wádìí dáadáa àti discount ni àti charges ni kò kò tí ì yé kò tí ì yé Allahu alam. bọ̀tọ́ bá ṣe pé interest ni kọ́dà bí interest ó bá ju náírà kan lọ èèwọ̀ ni gbogbo tó bá ti jẹ́ interest kọ́dà bí ojú kínní gbé ojú wa náírà lọ èèwọ̀ ni. ṣé kó ohun tó ń bá fi owó yẹn pamọ́ tó ń fún tẹ́lẹ̀ pé wẹ́rà ò ṣe àbúṣe. ọlọ́run ọ̀sán arábìnrin ní lẹ́sàn dáadáa ẹ dákun ẹ dákun ní láàrin ọkọ àti ìyàwó ẹ̀tọ́ obìnrin ni dandan sì ni fún ọkùnrin láti pèsè ní tí yóò tó àtòun àtàwọn ọmọ rẹ̀ ní tí yóò tó gbogbo ntọ́ bá lé lórí eléyìí hùn túláàsì ni kóbìnrin ọtọrọ yọ̀ǹda rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ a owó ìkúyè báyìí o ọkọ tóun náà bá jọkọ dáadáa tí ọfẹ́ kí lè wọ́n tó tí ó sì takò kankan nù sẹ̀ríà ọ̀rọ̀ owó wa kú eh, two naira ó kú five naira o náà ní mọ̀ pé àfi dandan kí kòkò kalẹ̀ bọ̀ nídàájọ́ ti sẹ̀ríà ntọ́ jẹ́ dandan fún òun ni máa yẹ fi kí wàwà ládàkì tọ́ bá ti ṣe yíhun gbogbo ntọ́ bá lé ń pa rẹ̀ ẹ gbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́wọ́ rẹ̀ Allahu eh, Last question ìbéèrè tó ṣe pàtàkì ni ọlọ́wọ́ san àbá lẹ́sàn dáadáa àfà ọlọ́run ọ̀sán yín lẹ́sẹ̀ dáadáa akànrẹ́rìn ni tó ṣe pàtàkì ni kò sí òfin kan nínú ṣẹ̀ríà tó pé iye báyìí ni ọtajà rẹ̀ iye tó bá tẹ̀yàn lọ́rùn ní máa ta ọjà rẹ̀ tí ó bá ti ṣe pé ọparọ́ fáwọn èèyàn ó fi tà á níye tí ó yẹ kí kó àbí wọ́n ṣe wà láì gbogbo tó ṣẹ̀ríà kọ̀nù iye báyìí ló bá dé àbọ̀ wá parọ́ ní tí ò sí ń bẹ́ẹ̀ àti sọ rí pé ó lè jèrè hundred percent ṣẹ̀rí ọkọ̀ amẹ́rìíwá nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam a sì sọ fúnra wa pé wọ́n ń pe ìran ọjà kan tí ṣẹ̀rí àfaramẹ́ ní kíni ẹ́ kí la pè àtàwùlìyà pé iye tí mo rà á ní máa mú lọ ìjọba ti mú iye ń wá inú ọ̀ràn bá ti tajà ni ìran ọjà kan tó wá ń bẹ tá ń pè ní kíni alwàdúyà alwàdúyà ten thousand mọ́ra àmọ́ bẹ́ẹ̀ bá mú náà ìwá ìyẹn máa mú lọ. tọ́tí ọlọ́run ṣẹ̀rí ọ̀tá torí náà fa bí ẹ bá di owó ọjà yín kù ẹ̀yin máa ń tẹ torí ẹ̀ bí kù sọ́tà ti pé ẹ̀yìn ṣẹ̀rí ò pé láàṣì pé a ń gbé pé báyìí láàfà kìíní ń ta èyí ṣe náà ta ní iye fa bá rí gbẹ̀yìn pé òun náà wà á rọ ara <laughs>